ọmọ tó ní tòbí òun báwo ajíyà ìdálẹ́. ẹ pẹ̀lẹ́. ó dàpọ̀ jogún ojú dídùn yẹn láti ilé wọn ni. ṣé lóòótọ́ ni wípé ọmọ ìyá olójú kan. irọ́ ló ń o. you are a bad influence. you are a liar. ọmọ ìyá olójú kan. gidi ni ẹ o it is very bad. i'm highly disappointed in you. àwọn kìnìún yẹn máa wà kó sílẹ̀ kó. ẹ dẹ̀ ti gbàgbé pé ẹni tó bá ń gbowó tí ò ṣiṣẹ́ ó ń jẹ̀kú mọ́yán ni. Ah, bọlọmọge ah. bá lè wá mi wá àwọn ẹyọ bọlọmọge bá lè wá mi wá àwọn ẹyọ bọlọmọge wù mí sùnmọ́ mi ògbóyìnbó àìlè sọ̀rọ̀ olè bí àyè ìgbóyìnbó àbùkí àti lásìkò náà fún mi lóyìnbó wọn ni kí n máa gbé i love you torí tọrùn. sí ìwọ̀n àdáràn báyìí torí ọlọ́gá. ṣe rí mo ṣe é jí kì í ṣe àwọn ọmọ kan wọlé kán wá màsáàjẹ from head to toe kán wá fún ní happy ending. happy ending kọ́ happy disaster. Ah! <laughs> tó bá tó báyìí lọ́wọ́ mi látìgbà tí mo ti mọ nǹkan tó ṣe ojú báyìí. orí ẹ burú. ọ wà lábí eku àgbo. bàbá èmi nílé yín fẹsẹ̀ omi ádámù àtẹ́fà èmi mo ní ẹ̀kọ́ lálejò náà. tó ti bá wọ́n gbàjú la rẹ wọ́n sì tó pọ̀ sí. kéyìn tí ẹ mọ̀rọ̀ sọ́mu padà bọ̀ àbá ẹ ẹ̀yin náà máa padà wá bá mi bíbá. sórí ọ̀rọ̀ yáyé yìí bí ọ̀rọ̀ pev ni o tó bá fi sí ọwọ́ ẹ̀ tó fi rún ó máa máa rún tó bá ṣèkọ ọmọ ńlá kejì ẹ tó bá padà fọwọ́ ẹ̀ rún ó máa rún ẹni tó ṣèkì yẹn náà tó bá fi rún ó sì máa rún torí bí àwọn wealth bó ti máa máa spread láyé ènìyàn. Coming soon on Okiki Premium TV.